بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد السلام عليكم ورحمة الله وبركاته ó jẹ́ ìjọlójú ńlá fún mi nígbà tí wọ́n tún sẹ̀ǹdí fídíò kílípù ọ̀rọ̀ Mudirul Markaz sí mi lánàá ó sì ń dùn mí lọ́kàn fún yín Yorùbá ní wọ́n ń jẹ èkúrú ọ̀ràn kọ́tán o tó ń gba owó ẹ̀ sáwò ò ń béèrè kí ni àṣeyọrí Sheikh Abdulbaki àwa níṣẹ́ fọ́tò ni àṣeyọrí rẹ̀ nǹkan òye bàbá yìí o ẹ̀yin ọlọ́gbọ́n ó yẹ kẹ́ ẹ súnmọ́ bàbá yìí nǹkan òye ó yẹ kẹ́ ẹ súnmọ́ wàláhì mo ti fún yín ní màrán tó pọ̀ pàápàá ẹ̀yin tẹ́ ẹ súnmọ́ wọn pàápàá ẹ̀yin ẹbí ẹ̀yin ará ó kẹ́ ẹ súnmọ́ bàbá yìí ẹ má yà bàbá yìí ọ̀bá àrísù ìjẹ́ òun pé kí làṣeyọrí wọn ò ṣe fọ́tò lẹ́bẹ̀ẹ́rì ṣé nǹkan sì yé bàbá yìí báyìí ṣé nǹkan yé báyìí pẹ̀lú gbogbo bí ti ń ṣe ọmọ pé fọ́tún òwe ní ẹ fi pa pé kọ́ máa jówe fúnnú létí ọ̀bà rí báwọn ìtumọ̀ fọ́tò yẹn nu àṣeyọrí àkọ́kọ́ nu pé bàbá yẹn ti ẹ̀ tó so gbogbo wa pọ̀ tẹ́nìkan kan ọ̀bẹ nìkan jàǹnú wa tí ó ṣe pé ah ń bá gbúrò ẹ ń bá rí ọ àkóso yìí lọ́dọ̀ tí ibi ọba wà ní kẹ́ ẹ ṣàtúnṣe rẹ̀ òwe àkọ́kọ́ nu òwe ẹlẹ́ẹ̀kejì àwọn ọmọ ká máa ṣe fáàrí alhamdulilayi bàbá ìbímọ kò sí ìsọmọ lásán mo máa ń sọ̀rọ̀ kan pé àwọn àdáwò kan máa jẹ́ ti àwọn ẹni ńlá ọlọ́run ọ̀kọ́rú ẹ̀ kọ̀kọ́rú ẹ̀ sọ́dọ̀ ọtí yẹn kí làdáwò àkọ́kọ́ ó lè tóbi irúgbà ọlọ́run ti ní kí àwọn alidu bàbá tó bí a ṣe ẹ jẹ́ ẹni ńlá alhamdulilayi ọlọ́run a máa ṣe bẹ́ẹ̀ tí wọn ò ní bímọ ọlọ́run sì lè ṣe bẹ́ẹ̀ kó bímọ káwọn máa rí òkú ọlọ́run lè ṣe bẹ́ẹ̀ pẹ́ páwọn ọmọ àkú tí wọn ò ní yẹjú ìtumọ̀ fọ́tò tí ń sọ fún ọ tí ẹ tí ẹ sùn tí ẹ fi hàn ọ́nù kì í ṣe fọ́tò pé wọn á gbà wọn ọmọ jáde ah, nǹkan òye bàbá yìí nǹkan òye pàápàá wàlọ́ọ̀ ojú àwọn kan ni mò ń tì ń bẹ̀ yẹn wàlọ́ọ̀ kò sí ní táyà lè mẹ́rin tí ń lé sí rẹ̀ lọ́dọ̀ kò sí tó ń bẹ̀rẹ̀ kíláàsì yọrí ń bọ̀ lè yẹ̀dẹ́ láyé ìjọ ọ̀bọ̀mọṣẹ́ kàbẹ̀lẹ̀ bá kí ń bẹ̀ kálíbádẹ́rì ni mina ayé tẹ̀lẹ̀ tàfà yahadi ila ainayka nuran thaqiba kashamsi ni fi kabadi samai wadohuha yagshal bilada mashariqan wa maghariba wà ń bèèrè kí láti yọrí Sheikh Abdul Baki ní tó kúnlẹ̀ yìí mélòó la fẹ́ ka ẹni tí ọba pọ̀ lè yẹn máa kẹyọ kan inú mi sì dùn pé ẹmú kan ń bẹ̀ lánàá ní èsì ẹni mo ti ju Dr. Sọ̀rọ̀jù dé ní asọ́ráwù ṣé àṣeyọrí ti yín ní asọ́ráwù èyí tí máa wọn tí ó sọ irú ọ̀rọ̀ yẹn gan ọ̀yẹ́ bẹ́ẹ̀ mọ́ o ti ní ọ̀la yọrí kankan kí láàbùrọ̀ tó àádàkẹ́yọ́ ń àwọn yẹn a súnmọ́ bàbá yìí o wà láàyè àkódà kò ní ìdí ń bá fèsì kankan mọ́ o yẹn fèsì kankan ti wọn làákàrẹ̀ yẹn tí mò ń bá sọ̀rọ̀ mo rí i pé làákàrẹ̀ yẹn ò sùn dárájà tó dúró kò yẹ kéèyàn bá fèsì gan mọ́ kódà lẹ́yìn tí sọ̀rọ̀ tó bá wa gidi ni mo tún lè sọ̀rọ̀ sí kì í ṣe kí n bá fi sírú ọ̀rọ̀ gan wọ́n bá kó mi náà mọ́ ẹni tí làákàrí pé lórí gbogbo ohun ń sọ wá làákàrí yẹn wẹ́yẹ̀ pọ̀ wàláhì ó wẹ́yẹ̀ gan